ọ̀gá sà ọ̀gá sà ẹ pẹ̀lẹ́ pure water ni mo ti wa. ra wáyé bọ́tù water dẹ̀ wà kẹ́ ẹ lè bọ́lẹ̀ kẹ́ ẹ fi fọ gbogbo orí àbí báwo lè ń ṣe bẹ́ẹ̀ ọ̀gá ọ̀gá. Sàámú hospital. ẹ ti ẹ̀yọ̀ ogojú yín ẹ̀yọ̀ ogojú yín ọ̀gá kí n mọ bójú yín bóyá ó ti kún ẹ̀wò bí tó bá yẹ kójú yín yẹ́lò ibà ni tó bá jẹ́ kó pọ́n ìbà pọ́njú pọ́tọ̀ nìyẹn kẹ́ ẹ lè bọ́lẹ̀. Sàámú ó yá lọ hospital. hospital gan ẹ ti ẹ bọ́lẹ̀ kí n forí yín ni ah, ṣé ẹ mọ hospital tá ń lọ ga. ẹ jà lọ jà lọ jà lọ. irú nǹkan báyìí ò kì í ṣọ̀gà ọ̀gá ṣe é ṣe báyìí ṣe é ṣe báyìí. ẹ pẹ̀lẹ́ sà báwo lára yín ṣe. mo ti wà okay. ẹ dẹ̀ ṣọ́ pé ti wà okay. I'm perfectly okay. Good ẹ wo ẹ má máa jẹ́ kí kíní yẹn wọ̀nyí lára kẹ́ tó wá sí hospital lóòrèkóòrè ló yẹ tẹ́ máa ṣe check up gan sef Eh? gbogbo eré tàn sá káàkiri for the past three hours a ní lè sáró ẹ. Eh? ah woman sáré tó bá mọ̀ tó dùn wá ti kàn látàárọ̀ gbàgbà tí wà bí tí mo kọ́kọ́ gbọ̀ngàn débi ní reception ah woman sá eré lóòótọ́ lóòótọ́ bó ṣe sá eré kọjá báyìí làwọn kan máa ń pariwo ẹ sáré o ẹ sáré o ẹ sáré o dókítà rọrọ pé inú wọ́ọ̀dù tí wọ́n ti kọjá ó dà pa àwọn patient kan wà bẹ́ẹ̀ tí wọ́n ò fariwo nọ́ọ̀sì kan bá tún sáré jáde láti inú wọ́ọ̀dù yẹn ló bá tún sọ fún dókítà pé ẹ má sáré ẹ má sáré ẹ má sáré wàhálà tí dókítà ti ṣe léènì tó ti ah ẹ sá eré ọlọ́run á dẹ̀ fi yìnyín lágbára ọlọ́run ẹ lọ́ọ̀sìpìtù ti ń ẹ anyway brasamu thank you very much ẹ You're welcome, bàbá You're welcome ẹ jí welcome thank you very much. ṣe ẹ ṣọ́ọ̀pù ẹ̀wà òkè ń sìn. mo ti wà òkè. ẹ jọ ẹ nílé because only two to three hours láti rest. kí ló dé ṣebí tí yín fi gbọ́n sí wọn láwọn ti wà òkè ẹ fẹ́ sọ bí dilé ni ẹ fẹ́ máa ṣáàjì owó. ó ní ìdírẹ́sì yẹn dáadáa ó ní ìdírẹ́sì yẹn. bẹ́ẹ̀ dùn mí wọ́n bẹ́tà ju bí ìlọ o. mo ń lọ sí màá ṣètìbọ̀ ẹ take care ara yín. yeah thank you. ẹ bá discharge wọn sì yìí thirty minutes kẹ́ discharge wọn káde máa gbé wọn lọlé ọ̀gá ẹ̀ lè dúró bí o. Um, so báwo lẹ́yìn feel daddy you I'm okay. you feel better. yes ọ̀gá flying out of the country. I'm okay. all right dad um, ọlọ́run ọlọ́run fún ilé àlàáfíà okay. ẹ wo chief ẹ lè pẹ́ ń bí o ẹ lè pẹ́ ń bí tó ti normal lo two to three hours ẹ mọ́ mọ́ nǹkan tí wọ́n ń ṣe o ẹ jẹ́ ká máa lọ sílé o ara mi ṣe ń balẹ̀ díẹ̀díẹ̀ ni o àbí kí lẹ fẹ́ ṣe kí kán bá yín gẹ̀ẹ́tì àmàlà lọ́dọ̀ táwa. torí pé wàhálà tí mò ń ṣe ti pọ̀ jù so èmi náà dẹ̀ rí i pé wọ́n rí sọ mo rí i pé wọ́n rí sọ torí pé mo stress ara mi jù lórí ọ̀rọ̀ company every day mo gbọ́dọ̀ wà ń bẹ̀ àìmọye àwọn commitment tí mo kó sáyà tí ó dẹ̀ dáa fún ẹ̀tì mi tí ó dáa fún èjì mi so that is why ni mo ṣe wò pé kí n tẹ̀lé nǹkan tí wọ́n sọ fún mi kí n rest so in that wise mo need èèyàn tó máa lọ máa represent mi ní company at least tí àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n á mọ̀ pé ah entity wà ń bẹ̀ lórúkọ aláṣẹ iléeṣẹ́ yìí ah, mo dẹ̀ wò pé ah mi ṣálẹ̀ máa wáyàn kiri ńgbà tí mo lẹ́yìn méjèèjì pé ìkànnú ẹ̀yìn méjèèjì á lè take charge for like three months by then màá ti rest dáadáa màá lè padà sí ààyè mi àbí ìlànà. táyà àti irin tẹ̀ ń ta ìgbà wo ni mo mọ bó ṣe ń ta táyà àti irin If you know anything, that the whole you need to do is just to give me money. I don't have any concern with your company. You can just do everything uh, yourself. Mi ní kó lọ tarin. Mi dẹ̀ ní kó lọ ta táyà máṣíìnì gbọ́. Ó kàn máa wà ń bẹ̀ At least wọ́n bá ń rí ẹ, wọ́n á bẹ̀rù, ah representative MD ló wà lórí ìjókòó yìí. Wọ́n misbehave. Nǹkan kan lọ ṣe alábòójútó fún mi ń bẹ̀ Daddy, I'm sorry. I can't do all those things you are saying. You know. Ah, I can't. All I have to do is just. I have my own personal things to do. Mi ò lè lọ jókòó sí ọ́fíìsì. Yín mama waste time in now. Àti pé you can always get some someone capable to do all those things for you. No, not me. I don't know. Your son can actually handle that. Ẹ̀mẹ̀ pòun ó lọ́pọ̀lọ́gọ̀. Ah, ó ti ẹ̀ dà. Ó ṣe gan. Má bàa mi corrupt my dear. Ẹ Akọni. Dadi, dadi, ẹ má tiẹ̀ tí ìwúlẹ̀ sọ jálẹ̀ so eh, <laughs> òun náà lè máa tẹ̀ mọ́ létí oye pé kó gear up àti lọ take position because I believe she's a better fit for that position ẹ mọ̀ pé mi mi ò really ní interest nínú àwọn nǹkan bẹ́ẹ̀ more so ẹ eh, mọ̀ máa travel very frequently anytime ni mo lè jet out of the country as a matter of fact ẹ kì í ti kúrò gan but i'm waiting for something kò dẹ̀ ti tẹ̀ mí lọ́wọ́ that's why if not <laughs> màá ti sún ti pẹ́ dáadé plus i feel she's she's more perfect for it bí adimi lè lọ jókòó síbẹ̀ ni màá tàrin ni màá tàtàyà náà amen dáàdì ẹ bá sọ dáadáa ó máa ó máa kọ̀ǹkọ̀. kò sọ̀rọ̀ nǹkan tí mò ń sọ báyìí. ẹ a ah. bó ṣe rí bó ṣe wá rí báyìí. ṣé òun bí mi ni. Ah, ah. kò tiẹ̀ mọ ara mú rárá. Hmm. kí nìyẹn kí lẹ̀ wò ẹ jẹ́ wò kí nìyẹn kí nìyẹn. Okay, kéèkó orí kí ló ṣẹlẹ̀ pọ̀ nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí kò make sense na wá tẹ̀ kan ẹ fi hàn rẹ̀ ẹ fi hàn tẹ̀ fún ẹ kàn dáhùn dúró what is all this. ẹ tiẹ̀ ní sùúrù ṣé kí n tó wà láàrin màá lù kí n tó kúrò níbí. ó bẹ́tà màá lù èkí tó kúrò mi ni wọ́n sọ wípé ṣé bí dọ́fíìsì tèmi. ẹ̀hẹ̀ wa ni ṣé ibi báyìí dọ́fíìsì ẹ̀ sórí ibi jẹ́ ní ẹ̀. Ah kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló fariwo nínú ọ́fíìsì kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ dàrú. ẹ wo ẹ má pariwo mọ́ àjàre ẹ má pariwo mọ́ rárá ah, ah. ṣé ibi ìbàjẹ́ ọ́fíìsì yín náà ni. dandan. ẹ ṣe bí inú mọ́tò ní ọ́fíìsì yín àbí iṣẹ́ dẹ́gbà kan lọ́gbà yín pé kẹ́ máa ṣe ni kí ló dé yàrá ń pariwo mọ́ àbí báyìí èmi ni ṣé bí ìjọ ọ́fíìsì mi nú mọ́tò lọ́fíìsì mi di steering òun lọ́fíìsì mi wà bí ah, wọ́n máa yí ọpọlọ ẹ bíi steering ni wọ́n máa yí ọpọlọ ẹ bíi steering ni lẹ́mìí ló bá sọ bẹ́ẹ̀ wà ríran wò ẹgbẹ́ kan ibafo kí ló ṣẹlẹ̀. ọ̀hún ṣé bí nìyẹn bọ̀dá Sàámú àtàrọ̀ láti wà bí o kán jẹ́ kí n rí mánéjà wọn jẹ́ ká rí mánéjà orí fóònù fi wájú kò sí tán bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn oṣù tọkàn rẹ́rìn rádaràda eléyìí tí màá wí tó níṣẹ́ bíjọ́ ọ́fíìsì tèmi nídìí ọtí yìí. ta ló ń jẹ bẹ́ẹ̀ lélẹyìn lélẹyìn ìwọ ń bèrè kò ṣe bíjọ́ ọ́fíìsì wọn. ẹ bá kò dá Sàámú ibà kò ń ṣáájú àpò níbí báyìí o almost be two hours mo ti wà bíbáyìí tó ọ̀dà ọlọ́ọ̀lá tẹ̀kọ̀. ṣé ẹ rí pé nǹkan ṣe yín ṣé ẹ rí pé nǹkan ṣe yín kí ló ní tẹ́ fi dá wọn jókòó síbi tẹ́ àtẹ́dì sí wọn máníjà ò dà orí yìí ti dàrú pẹ̀lú bó ṣe wọ iye o orí yìí ti yé. ọ̀nkú ọ̀nkú etí ìkẹ́ easy wọ́n máa dá gbogbo wa lóhùn. ṣó lè jẹ́ bàbá wọn ló ní ilé iṣẹ́ yìí àbí kó jẹ́ pé ẹbí wọn kan ló níbi ṣé bó ṣe máa ṣe rè. wàhálà ìrọ̀lọ́ òye ẹ̀ sórí tẹ́ǹbà lówó pé ìbíkọ́ lówó lásán èmi kọ́ màmá kọ́ kọ́pìnì mo máa kọ́ kọ́pìnì káàkiri tó yẹ pé má máa fi àwọn èèyàn síbẹ̀ tó yẹ pé ọmọ àmà rẹ̀ ní ìtòwó fèmí tó ọmọ akówó wálé fèmí. ṣàkó ọlọ́ọ̀dà yà. àwọn ènìyàn lórí kọ́pìnì tèmi láyé tí mo bá ní kọ́pìnì mẹ́jọ èmi ní CEO mẹ́jẹ̀jọ. tó fẹ́ parẹ́ yìí. bọ́bọ́ máa ṣe rẹ léṣe o odindi companies mẹ́jọ ló fẹ́ ṣe CEO wọn irú CEO wo ni tiẹ̀. mánìjà náà gbé ni ó máa gbà èmi ni mo sọ bẹ́ẹ̀ àwọn ẹni ẹlẹ́ni jókòó sí bí wọ́n wà nǹkan ó dẹ̀ dìde wọn. bùdá Sàámú ṣé wọ́n ṣiṣẹ́ ń bíbá yìí ọ̀gá tó ní iléeṣẹ́ ìbùdá Sàámú ló wà wọn ló wà wọn. ẹ máa lanu ní mẹ́rin. tààrẹ ọ̀gá ọ̀sẹ̀ ẹdínwó ló gbẹ gbẹ ẹ. ìwọ tó jẹ́ máníjà tó jẹ́ máníjà ni no complain àwọn tó jẹ́ ọmọọṣẹ́ wọ́n wà ní reception bẹ́ẹ̀ yẹn wọ́n pariwo lé àwọn èèyàn tí wọ́n wá béèrè ẹ tó fẹ́ bá wà ní nǹkan kan ṣe pọ̀ nínú complain wọn ò hùwà sí wọn dáadáa ìwọ tó wá jẹ́ máníjà ó wà ń bí òun bá wọn eléyìí òun bá wọn pariwo àwọn wèrè àdúgbò a pọ́nbọ̀ òròbò ṣakiru àwọn wèrè ló bá jókòó sí tọ́lẹ̀ pẹ́lẹ́ ní máníjà kí wọ́n jókòó sí. ẹ kí n gbé ní sọ̀ndà rẹ̀ àìkẹ́ sọ̀mù dẹ̀ wò kí ni gbogbo rọ́bìṣì náà. Ah, ah, ṣé ẹni pé kò ní wọ́n ní ọ́fíìsì mi kí bá bá mi sọ̀rọ̀ bí ṣé ètò ìpè mí ẹ̀sùn kọ́kọ́ ẹni wàá ń dùn sọ́ba àlejò mi ṣé wọ́n ó kèṣà ṣé orí ń dàrú ni àbí kí ni mo ti ẹ̀ sọ orí ẹ̀ dàrú ni manager kì í ṣèṣe máa sọ fún ẹ̀kọ́ tó ní pípọ̀ ọ̀nà ọ̀gbìn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wàá gbé nígbà kí ni ti máa sọ̀rọ̀ kí ni mo rọ́bì náà. ṣé mo sọ mi ní date of birth mi fún ẹni tó fi sọ pé orí mi dàrú ni. Mr. Man ilé ẹ ti ga ju onílé lọ. birth certificate mi wà lọ́wọ́ ẹ̀. and if case not taking. máa fọ́ yẹ kó lè ṣe ó jà. kí ló hàn fún náà bùrọ̀ sàm ah, ó ti jẹ́ pé gbogbo ibi tá a bá wà lẹ́yìn máa gbọ́ orí wọ̀ ṣé spirit lẹ́yìn ni. spirit ni mí spirit ni mí. ṣàfẹ́fẹ́ ni yín ni bọ̀dá Sàámú. afẹ́fẹ́ ìjìlá ni mi kò. ẹgbẹ́ ìwé náà ṣiṣọ́ náà ló kó lábùtà. gbọ́dọ̀ mẹ́nìjẹ̀ mẹ́nìjẹ̀ mẹ́nìjẹ̀ múdẹ̀ rọ̀. bọ́lá ẹ̀sùn mi jọ kí ni mo rọ bìsì náà. bẹ́ẹ̀ ló ti lọ mọ ilé. Ah. Ah. láàpùn. ọlọ́run bá fàájì jẹ. kí ni mo rọ bìsì náà. bàjẹ́ wàá jókòó. ilá máa ń ti ga jù onírè lọ bọ̀dá mi ikú ò ní pa yín o àmín bọ̀dá mi o ẹ ní láti padà sọ́fíìsì o tẹ bá mọ nǹkan tójú mi rí lénìí in fact òun ló jẹ́ kí n wá síbi direct torí mi lè lọ sílé pé kí n wá fi tó yín létí bọ̀dá mi company ti ń bàjẹ́ ah. ó ti ń bàjẹ́ o gbogbo àwọn staff sí they are just there to gossip èyí tó ń tẹ fóònù ń tẹ fóònù in fact tó wá dùn mí ju wọ́n tó wá ń sọ̀rọ̀ sáwọn customers wọ́n ń bú customers ah. honestly wọn ò mọ̀ pé mo wá síbẹ̀ wá spy I was just looking at them kan tẹ fóònù kan máa rẹ́rìn nǹkan tí òkun wọn náà ṣe nínú wọn nínú pẹ̀lú ẹnu ọ́fíìsì ti bàjẹ́ ah. eh? ti bàjẹ́ honestly ó dùn mí gan the only person tí mo rí níbẹ̀ tó ń ṣiṣẹ́ tó gbé iṣẹ́ yín in fact àfi bíi pé But ẹ̀ ló ní company yẹn was that guy um, what's his name that tall guy eh, Sam driver yẹn ah gbogbo yẹn gbìyànjú ó bínú gan ó sọ̀rọ̀ sí wọn gan ṣùgbọ́n wọn ò gbọ́ sí lẹ́nu o nígbà tí ó ṣàgbára lọ́wọ́ ẹ̀bùdá mi ọ̀nà ó dùn mí o gbogbo yẹn try tí gbogbo yẹn bá jẹ́ manager. yẹn ah gbogbo wọn yẹn ó máa flush wọn dànù tí mo ṣe wá o you need to go back. Ah. kí ni mo fẹ́ ṣe báyìí. Ah, wọ́n nǹkan ṣe. dókítà mi ní kí n máa sinmi yìí in fact wọ́n ń pè mí every day láti mọ́nítọ̀ mi bóyá mo jáde àbí mi ò jáde. tó bá rí bẹ́ẹ̀ ṣe mí lórí àti àkànní wọ́n lè lọ sọ́fíìsì lọ handle ẹ̀ fún yín náà. Ah, bó ṣe yẹ kó rí nìyẹn ṣùgbọ́n wọn ò gbà mo ti eh. bá wọn sọ wọn fà kékeré mi. Ah, bùdá mi bùdá mi ah. ẹ má jókòó báyìí company máa bàjẹ́ you need to go back ah. ẹ ní láti resume o or since táwọn ọmọ yín ò fẹ́ ṣe ẹ máa wáyàn kan náà tó máa bá yín handle ẹ̀. Eh, bí gbogbo yín ṣe mọ̀ yìí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó rẹ̀ mí díẹ̀ and uh, advice lọ́dọ̀ àwọn dókítà ni pé kí n ṣì wà nílé kí n sinmi díẹ̀ sí i. so. ẹ yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe sọ pé bọ́ọ̀mù ní ọ́fíìsì náà lè kò lè bàjẹ́ fún yín ọ̀gá agbára ọlọ́run ikú òkè pẹ̀ta lójú ọ̀run ikú ò lè pa yín a máa rí yín pẹ́ títí títí ni ẹni bá lóò fẹ́ bá complete jẹ́mọ́ yín lórí tí ẹ máa pàdé. àmín àmín kó tiẹ̀ lè dáa náà ni ó dẹ̀ máa dáa fún gbogbo wa gbogbo yín lẹ wà òkè lórí ipò tẹ wà ṣùgbọ́n I need ẹnìkan tó máa máa ṣe responsibility mi nígbà tẹ́mi bá wà nílé tí mò ń sinmi àbí mo ilẹ̀ agree pẹ̀lú mi pé there should be somebody taking the responsibility of the MD in this company so henceforth Sàámú ni MD iléeṣẹ́ ah, ah. bẹ́ẹ̀ ni ọ̀gá. ìwọ ni mo dẹ̀ wá sàmú mi ṣé èmi náà ni sàmú dẹ̀ wí. bẹ́ẹ̀ni. ah ọ̀gá ah èèpà mi sílẹ̀ délé èèpà mi sílẹ̀ délé èmi. mi ì lè sọ fún ẹ náà tẹ́lẹ̀ èèpà mi sílẹ̀. ọkàn balẹ̀ kò sí wàhálà. ẹ òun lẹ ti gbọ́ yẹn ẹni tí ò bá dẹ̀ wá tẹ́ lọ́rùn ó lè resign kò sí wàhálà. mo dẹ́bi lè yí lórí. ah ah ah bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ń ṣe ń ṣe nǹkan ènìyàn. gbogbo ẹ̀mí yìí ló yẹ sọ mí dé bí àlejò wa ló kọ́pìlì. mo ti fún ẹ ní gbogbo agbára ṣe ló dàbẹ̀ ń pè mí gangan ni mo wà lórí iṣẹ́ àyẹn tó bá ti pọ̀. Eh! mo lè mo lè employ àwọn èèyàn kí n dẹ̀ sack àwọn èèyàn. sáwọn tó wà ń bí tí wọn bá ti cooperate pẹ̀lú ẹ sack them. ṣé ẹnì kankan sì ní nǹkan míì tó fẹ́ sọ. no sir. no no sir. Um, Samu, báwọn ọmọ ẹ sọ̀rọ̀ mo wà lọ́fíìsì. máa ń ṣe ọmọ ẹ máa ń ṣe é ìrànlọ́wọ́ ọlọ́wọ́ ní kúrò nínú ayé yìí ah! from zero to hundred ọlọ́run máa gbé yín ga ní sà ẹ̀yin ọmọ ẹkúnlẹ̀ ẹkúnlẹ̀ ẹkúnlẹ̀ ẹkúnlẹ̀ ṣé nǹkan ṣàpè yín lọ́mọ fún mi tán ni ẹkúnlẹ̀ náà are you mad or something ẹni tó bá gbẹ̀rù kúnlẹ̀ ni màá kọ́ sáàkì kú omi. mo ti kúnlẹ̀ o. rí o pé alákọ̀ òsì alákọ̀ ranù àárín òru ni màá ní pé kó o parí o rò pé o ti bọ́ torí irun ẹ ṣe gbùgbẹ̀ wọ́n rò pé o ti bọ́ lọ́wọ́ pé parí o máa parí látàrin òru pé lákọ̀ òsì ọ̀rẹ́ o abẹ́rẹ́ ibi tọ́lọ́ ń gbé wá dé ìwọ ò ní ṣòro lọ́wọ́ tèmi o òǹtọ́mọ̀ lọ́wọ́ gbàtí ṣe pé mo fẹ́ bọ́mọ ẹ̀dù ọmú o ò níṣòro máa ṣiṣẹ́ lọ o ò níṣòro lọ́wọ́ tèmi o. ẹ gbọ́ ewúrẹ́ olóhùn òṣòrí àgùntàn àgùntàn ló sọ pé ìyàwó òbí dúdú kò sẹ́ni kankan nínú yín tí mo fẹ́ lé àmọ́ ẹ fi ọwọ́ yín síbi tí ọwọ́ ń gbé tó o bá fọwọ́ ẹ̀ síbi tí ń gbé kó o dé dúró lábẹ́ md tọ́lọ́sọ mi dẹ̀yìn kẹ́ ẹ̀ jẹ́ kí n ṣàṣeyọrí tì yín báyìí ni. sorry sir ta ló kí mi ìwọ kí mi ìwọ náà dẹ̀ kí mi kò sí wàhálà ẹ̀yin lẹ́fẹ́ kẹ́mi mi gùn lórí ipò tí mo wà yìí gbogbo ẹni tí ọkùnrin pátá sáàkìlẹ̀ tààmù wọ́n fẹ́ gbà nìyẹn. Ah. Ah, ah, eh, sorry sir sorry sir ẹ eh, eh, pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sir ẹ pẹ̀lẹ́ sir ṣe ní ìdòní ni ẹ bá wọn get to me now. Paris ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe pè mí àyà mi ti já. wọn kò sí wàhálà òrèlè mo kò fẹ́ fi tó yín létí ni pé mo fẹ́ kúrò ládùúgbò fún bíi four months. Ah, ah, four months tọ́ntọ́n ah, kí ló ṣẹlẹ̀ ṣàdúgbò yìí tó fún yín wàhálà rẹ̀. pẹlẹbẹ báwo ni adúpẹ́ náà ọjọ́ kan pẹ̀lú ẹ kò ṣe bẹ́ẹ̀ ṣe àwọn kankan wà tí mò ṣe tí mo feel pé i'm not getting them right mo kàn fi pé bí a ti bá change environment bí ọpọlọ mi á lè settle. ó da alágbára náà. àdúrà ní kẹsàn-án. ó ti dá bẹ́ẹ̀ ó dé bẹ́ẹ̀. ee gbàgbàgbàgbà má fún mi change má lọ má lọ má lọ má lọ ah, ah. tí bá sọ tó ṣẹlẹ̀ fún inú àánú àdùn má lọ má lọ ah, bàbá yìí ti jẹun sókè gidi. bọ́dà Sàámú kò ra sàmú five hundred naira fọ́dọ̀kadà. ọlọ́run ò lè rí mo tún sọ pé mi ò tún ní gbàjẹ́ yìí o mo fọ́ o. ẹ̀rú. wà ní nínú ọdún tèmi wá yìí o ayọ̀ mi á bá mi kalẹ̀ sẹ́. nínú ọdún yìí ayọ̀ tèmi náà bá mi kalẹ̀ o. ọwọ́ mi báyìí o ní màmá fi gba oore nínú ọdún yìí. ọwọ́ mi báyìí o ní màmá fi gba oore nínú ọdún yìí. mi ò ní gbọ́mọ̀ sí. mi ò ní gbọ́mọ̀ sí. máa fẹ́ yàwó. èmi máa lọ́kọ o ọkọ tèmi ẹ padà wálé lọ́dún yìí ìrí àdọ́wọ́ mi. ìrí àdọ́wọ́ tèmi náà. màá kọ́lé. màá kọ́lé. ìrí a máa wọnú ayé mi wá ṣáni. ìrí a máa wọnú ayé mi wá ṣáni. bí mo ṣe ń bò lórí ọ̀kadà n bá rántí orin tí máa yẹ kọ́. mo dání ẹ rántí. mo rántí orin tí máa yẹ kọ́ máa ń gíga yẹ máa ń gíga yẹ abẹ́gẹ́ jẹ Jonathan Adékọ́lá bá rántí orin tó kọ́ tó ní. Ah, kí ló rí ẹ náà ó ní ọdún yìí ọdún ayọ̀ mi ni máa kọ́ léhun lámádé túnra mọ́tò máa bí mọ́lé mọ́márẹ́ nítọ́kọ́ mi ń fẹ́ máa fa ayọ̀ lo ọdún ìjà kú àyà ẹgbẹ̀rin ọdún yìí ọdún àyàgbìngbìngbìngbì kọ́lé òun lọ́mọdé túnra mọ́tò mà bí mọ́lẹ́ mọ́mọ́rẹ́ ní tọkàn mi ń fẹ́ má fààyọ̀ lọ́ọ̀dún ìjà àmì. I told you guys I am going to Laluya like I said it biere biere biere have Laluya <laughs> orí ọ̀tá fọ inú ọ̀tá bàjẹ́ wo ọ̀sàbọ̀ máa ti mú un wà máa ti máa ń wá ọkọ ẹ̀ yẹn lójijì ló bá dédé pè mí ló bá ní pé kí ni o ló bá ní pé mo ti di affiliate managing director iléeṣẹ́ o. bọ̀dà ah, ah, Sàámú ẹ tún ti bẹ̀rẹ̀ yín lẹ́ máa rí affiliate wife ẹ tún ti rí affiliate manager. Ah, mo ò máa ṣeré lásìkò bí o máa ṣeré inú mi máa ń dùn sí gbogbo yín máa ní bí o máa ṣeré kábàlẹ̀ ní eré bá ní màá ní òrè òní òní tó fi sọ mí DMD ó nìyẹn ó níyẹn lẹ́tà nìyẹn. òótọ́ mà ni. how was it. see now ẹ wo. that is the that is the appoint that is the appointment letter as the ah. managing director. Ah, ah. ọdún yìí ọdún ayọ̀ mi ni ó bẹ̀rẹ̀ bàbá kọ́lé ńlọ́mọdé túra mọ́tò bàbí mọ́lẹ́ fọmọdé nìtàn kọ́ mi ń fẹ́ bàbá ayọ̀ lọ́dún adìyẹ a lè máa jà lóòótọ́ lóòótọ́ bàbá mò ń promise ẹ báyìí o ti ríṣẹ́ o. ẹ wo akẹ́wò bí wàá sọ̀rọ̀ ìbáyìí sọ̀rọ̀ ọ̀gá tí ń bọ̀ kẹ́sì ara gírí ẹ káàbọ̀ sà How are you? Fine. How you doing? Fine. Skendoda! Miri, are you just coming? No, sir. I'm around before. Ṣó ti wà lára tẹ́lẹ̀? HR, ṣó ti wà lára tẹ́lẹ̀? CC, ó ti wà lára tẹ́lẹ̀? Ìbàjẹ́ ò ní dé bá wa o. Ìbàjẹ́ ò ní dé bá wa o. Ìbàjẹ́ ò ní dé wa o. Gbogbo ọmọ tí mo kó lọ sógun ni màá kó padà lọ lé o ẹjọ́ torí ọlọ́run kólúkálùkù mójú tó ṣe lágbára ọlọ́run a ní rí bí o Gbáríyẹ̀ cc complaint consultant hello ṣé o fẹ́ gbọ́ mi múra ṣiṣẹ́ hr yọ̀ṣíbí hr múra ṣiṣẹ́ bragade supervisor Mùjáyé múra ṣiṣẹ́ abẹ́ẹ̀kọ́ skendo marketing manager múra ṣiṣẹ́. Yes, sir pẹ́lẹ́ bí accountant. bọ́dá mi ah ọ̀gá. ṣọ́ra nípa owó. yes sir. gbogbo wa tẹ́ bá lọ wò pé bóyá torí ibi tá a ti ń bọ̀ ẹ bá torí ibi tá a ti jọ ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá fojú ọ̀nà wò kù ẹ bọ̀rọ̀ ṣe kí ni. àbọ̀ láṣọ. ẹ bọ̀rọ̀ bọ̀ yín láṣọ dànù ní tẹ́ bá lọ fojú ọ̀nà wò kó ẹ múra síṣẹ́ yín. if I am not capable tí n bá wà òkè wọn ò ní fi mí sí position kẹ́ ẹ jẹ́ kó rí yín lọ pé mo mọ̀ kò fẹ́ strange lára wọ ọ̀rọ̀ tá à ń sọ yẹn ó stage lára ẹ̀ múra síṣẹ́ o kò dẹ̀ farabalẹ̀ ṣó ti gbọ́ kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù ni mo rí pẹ̀lú ẹ reduce kọ́ọ̀lù ẹ̀mí mẹ́ni tó ń pè tó bá jẹ́ lórí ọ̀rọ̀ business iṣẹ́ ìdí ó dà bẹ́ẹ̀ á ní wọ́ mo gbápò ta ìgbápò o ti fi lẹ́tà rán hr ìyẹn yọ síbí sí mi pé o fẹ́ gbà leave ṣé ni mo rán ẹgbẹ́ kò tètè bímọ lásìkò yìí èmi ni mo ní kàn máa fọ́ mọ́ ẹ lọ́yàn àbí kí kúkú fún ẹ ní leave kó lọ bí ọdún mẹ́ta tó bá tọ́mọdé àgbà tán kó ṣẹ̀ṣẹ̀ máa padà bọ̀ tó o bá mọ̀ pé ìfẹ́ máa ṣiṣẹ́ ń bí abóògbọ́ lọ́ra kí ọmú kó o wá fún omi ọyàn sínú kí ọmú kó o wá gbàyàn kan sílé tó a máa bá ẹ fún ọmọ ẹ ní omi ọyàn tó wà nínú kí ọmú mu láìsí bẹ́ẹ̀ ó tán o eré o pákọ̀wé leave mọ́ o. sir woman ni wọ́n ti wà ń bí látàárọ̀ wọ́n dẹ̀ sọ pé ẹ̀yin làwọn fẹ́ rí sir ojú mi ṣú sí ẹ rámọ́tà. mi ṣe rámọ́ ràṣídá. ràṣídá ṣe bẹ̀rẹ̀ bẹ̀. mo ti gbàgbé ni. Ah, mi ò fẹ́ rántí dáadáa but ojú yìí tí mò ń wo yìí tó bá jẹ́ pé ojú tí mo mọ̀ dáadáa dáadáa o ti tóbi sí o. lóòótọ́ ni mo tóbi sí àmọ́ sójú yín tóbi tí mo tóbi sí bẹ́ẹ̀ ni. ibo ló tóbi sí. Ah, ọwọ́ ẹ̀yìn ni ṣé ẹ̀ ń rí báyìí ni. pẹ̀lẹ́ o rọra ń bẹ̀ kí ló fẹ́ rí mi fún ṣé lórí ọ̀rọ̀ ṣẹ́ see me in my office. Ah. Hey, sir. Yes, sir. Ẹ bá mú wá. Ah, Ẹ̀yin má mú wá. Má mú wá. But again, supervisor. Hmm? Ẹ mú wá. Ah. Ẹ mú wá sí ọ́fíìsì mi. Ẹ kó bẹ́ẹ̀ mi lọ́fíìsì. Ẹ jẹ́ Okay. lọ. What the hell is all this rubbish? Kí ni gbogbo Eh? Most of you sọ already. pé orí ẹ̀ sọ rubbish fún mi. Ṣé bàbá alákùnbà báyìí lọ ní kọ́pìnì yìí ni? Young man, young man. Will you calm down and stop ranting? Tan fluted pumpkin tó ń bá mi sọ rọ́bìṣì. Kí Who the hell is this? Eh? Mo ń sọ fún mo ni ìdòwò ẹ̀ ń bá mi sọ rọ́bìṣì. Ṣé bàbá alákùnbà bẹ́ẹ̀ ló ní kọ́ńpì yìí? I beg your pardon. Eh? I mo àìmọye pardon tí mo ti beg ní ìwé òpònú yìí. Kò sí nǹkan kan tó máa mú kúrò mi báyìí. Look, Sherry, I will make sure you all lose your jobs. Gbogbo yín, oh. especially you in particular. Ah. Are you listening to me? Hey, hey, hey, hey. Eh, what báyìí. Ah. Ṣo fẹ́ lọ nà ni? Tó o fi ọwọ́ kàn ibi báyìí òun ló máa gbàdé wọn ṣé rò pé lè bá wọn fún ìjẹun Ah ah. you are not taking anything from here. what rubbish. lèmi náà dádì dé mi sọ ṣe wà àwọn nuisance tí dádì kú síbi iṣẹ́. bàlágà ni yorùbá lẹ bàbá sọ ọkọrọ yẹn lè tètè yé. Ah, ẹ̀jẹ̀ kí n bá ṣe yìnbó èmi náà gbé ìbò. ẹ wá kí ló ṣẹlẹ̀ ń what is going on kilo ló ṣẹlẹ̀. show, ṣeun sir ṣebí this rabid dog ló wọ bíbá wa tó bẹ̀rẹ̀ sí pariwo okay kí ló fẹ́ ó náà ní and I told him to go back to his father the chairman kó gba lẹ́tà wà lọ́tọ̀ ọ̀dọ̀ wọn tó bá dẹ̀ sí mú lẹ́tà wá màá fún HR kí HR mú lọ sọ́dọ̀ yín kẹ́lẹ̀ sáìn ẹ̀ tó dẹ̀ pariwo ló bẹ̀rẹ̀ sí rant. ẹ jọ ta ni HR who the hell is HR. Sister Yoshibi ni HR. yes èmi ni HR bíbá. Yoshibi ni HR olómójútó bí To bá jẹ́ pé HR kò lọ́pọ̀lọ́ ni ṣé káwọn máa ṣẹlẹ̀ bí kó má jẹ́ kí n mọ̀ ìwọ HR ìwé HR ariwo dẹ̀ ṣẹlẹ̀ ò jẹ́ kí n mọ àbí ṣẹ́ṣà ògidì ni ẹ́. I'm sorry sir please don't fire me sir. Oh you know I can fire you. Yes I know sir. And you too ìwọ tó jẹ́ sísì complaint consultant tó bẹ̀ sí ní jẹ́ kí wọ́n máa pariwo nínú reception ṣọ́ dẹ̀. Ẹ má bínú sir we so sorry. You don't mind if I fire you. Ah, please don't fire me sir please. Rabid dog kí ló ṣẹlẹ̀. Rasamu ẹ ṣì rí ẹ ṣí èrè ni. bó ah! o bá tún sọkàn sí níbẹ̀ máa bọ́ sótò dànù máa lú ẹ̀mí kó kú. tó bá pariwo jù máa yíjọ táì máa fi di ọlọ́run. kẹ́ńdò kẹ́ńdò orí yín ò pé orí yín ò pé ẹ̀yin tẹ́ jẹ́ supervisor compli ẹ fẹ́ yọ sùtù máa ń lọ yàn tí customer bá wọlé ńkọ́ ó yẹ de sùtù yín padà ìwọ tó jẹ́ marketing manager ò fẹ́ máa yọ táì máa lù nù so make sense kódà ẹ farabalẹ̀ fún un kí ni tó fẹ́. rasamu mo need five hundred thousand naira now now now. ẹ wọ ẹ bọ suit ẹ bọ suit ẹ bọ suit àbúrò ẹ lu bàjẹ́ àwọn àbúrò àbúrò yẹn yí o. ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo bú. bùdá mi torí àwọn ọmọ yìí ni mo ṣe wá rí yín o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ kẹ́ fọwọ́ wọnú kẹ́ dáríjì wọn àti bíi two weeks náà ti ń pè mí wọ́n láwọn ti realize mistake wọn ẹ wò bùdá mi tá a bá fi owó ọ̀tún tá a bá fi bọ́mọ wí á fi tòsí á fi fà á mọ́ra ni o ẹni tó handle company ọmọ ọlọ́mọ ni ẹ lè fọmọ ọlọ́mọ ṣọmọ yín o wọ́n ti rẹ́dì ẹ jẹ́ kó handle ẹ̀ fún yín ẹ jọ bùdá mi ẹ jọ. Sorry, Dad. That as for me, I ready to take corporate responsibility. Ah, orí ẹ̀ orí ẹ̀ pè ní. Ah. Bùtùbùtù ló ń sọ lẹ́nu yẹn ṣó fẹ́ gbà ṣe mi ṣe ní èmi àti ẹ̀dá làgbà ṣé nǹkan tájọ sọ tẹ́lẹ̀ ṣe bá lè mú fẹ́ tẹ̀ kófà tẹ́lẹ̀ mọ nǹkan tó ń sọ. ó dà ìwọ ni kò lọ ṣe wọ́tà rẹ̀ ò balẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí máa ṣe yàmàyàmà ń bẹ̀ nísìn. nínú èmi àti ẹ̀dá lẹ́rù ò balẹ̀. kí ni gbogbo ilé tẹ̀ ń ṣe. Mr. Takeover àti Madam Responsibility gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kò tí ì tà ń sìn mo fẹ́ kó lò tẹ́lẹ̀ ah. ṣùgbọ́n ó ó máa lo one year lẹ́yìn ọdún kan láṣẹ tó lè máa sọ gbogbo nǹkan tá a jọ ń sọ yìí. tàdí tàdí àǹtí àǹtí ṣe bá ọ̀fẹ́ bá ọ̀fẹ́ òun náà. o nílé ta táyà náà. dadi má ta. dadi dadi i'm ready dadi i'm ready. bọ́dọ̀ mi mọ̀ ṣe báyìí. o máa fẹ́ travel now. no dadi i can ah. suspend that dadi ẹjọ now pause ẹjọ ẹjọ dadi. tẹ́ ẹ bá fẹ́ gbọ́ mi dáadáa tẹ́ ẹ fẹ́ gbọ́ mi yé Sàámú ó máa lo ọdún kan and it's final. ẹ sáà great opportunity ni eléyìí tí a mú wá sọ́dọ̀ yín tí èèyàn bá dẹ̀ miss irú opportunity yẹn kéèyàn tó lè gain ẹ̀ padà ó máa pẹ́ gan eléyìí tá a mú wá sọ́dọ̀ yín à ní fẹ́ kẹ́ ẹ miss ẹ̀ company kan wà ní ìtòsí ọ̀dọ̀ yín bíbá tí wọ́n ń ṣe ike àwa àtàwọn mánéjà wọn bí a ṣe jọ ń ṣe business yẹn rè wọ́n ní burúkú owó sà àwa la jẹ́ kan lówó nǹkan tá a introduce sí wọn rè ìgbà tí wọ́n gbà wọlé wọ́n ní owó gan sà a rí wípé ẹ̀yin náà ẹ ní làákàyè tó pọ̀ òun ló fà á tí a fi introduce ilé náà sí yín yes sir ohun tá à ń sọ̀rọ̀ pẹ̀ ni wípé twenty five million òun ni ẹ máa kó fún wa now complain wa yìí tí a bá ti gba owó yẹn láàárín oṣù mẹ́ta òun ló máa yield tó máa di fifty million naira bẹ́ẹ̀ ni ṣe ló máa dàbí ẹni wípé ẹ̀ ń dá àjọ àjọ tí ẹ wá ń dá yẹn òun ló wá ní interest interest yẹn wá ní another twenty five million naira so oṣù mẹ́ta péré ẹ ti ní fifty million. oṣù mẹ́ta. yes sir tó bá yẹ pé mi fúnra mi ní owó yẹn ni má kó lẹ̀. Sàámú ó ṣe ṣàlàyé fún mi gẹ́lẹ́ orin yẹn o oríire ńlá wa oríire lè wọlé tọ̀ wá yìí o kéèyàn bá kó twenty five million síbi kan láàárín oṣù mẹ́ta sísìn twenty five million míì á ah oríire wa o ẹ ká ṣe o. ìbílẹ̀ ìwà rò pé mo ti fẹ́ rí twenty five million tí máa kó lẹ̀. ọ̀gá ẹ̀ má bínú owó kọ́mpìnì la máa fi ṣe. ẹ mọ̀ ó ń wà. ẹ mọ̀ ah, mo mọ̀ o. ẹ mọ̀ pé òun ni ọ̀ma sáré lò láàrin oṣù mẹ́ta èèyàn jẹ́ fi gba fifty million so dá yín lójú pé n tó sọ ìráyè ti ṣá. ìráyè ti alákọ̀wé wa. sà sà ah, kí tiẹ̀ ni mo sọ bọ́dà Sàámú ẹ wo èmi ò bá àìdíà ilé yìí at all it doesn't sit well with me at all ah twenty five million fifty million in three months ah. Mm. ah kì í ṣobìnrin gan kì í ṣe oríire owó ilé tọ̀ wá owó ìwọ kò bá yàdá ìwọ kò bá yàdá àdé àti ọmọ abáyé látijọ́ Sàámú ti wà lẹ́bí yóò ń kò fẹ́ kó máa mú kọ̀mọ̀kọ̀ òun kò fẹ́ rádaràda rárá owó oṣù ràn fún ìyóò gbẹ́kẹ̀lé jọ elóore owó oṣù yẹn èlò gógó wà oríire wa wọlé wa ìyá máa mú a máa ya lára kọ́mpìnì twenty five million kí ànàdá twenty five million àwa wọlé wa àbákọ. bẹ́ẹ̀ni sá. twenty five million rẹ ìyẹn àwọlé wa àwa kọ́tì company àkólẹ̀ twenty five million ìwọlé yẹn ajẹ́ ti sàmú wà pé wọ́n kò báyìí. tó bá jẹ́ pé wọ́n ní oore ọ̀fẹ́ láti mọ bí company ṣe ń ṣiṣẹ́ ni wọn ò ní sọ bí wọ́n ṣe ń sọ yẹn hmm. kò wá sí problem o tẹ bá wò pé ẹ wà interested àjùmọ̀lọ no problem. ní sùúrù arákùnrin èmi ni wọ́n sọ pé bọ̀dà sáà ó yẹ gbá mi nítorí pé mo pè ẹ́ síbi tí lo sì fẹ́ bá rí mi fi mo jẹ́ ìfẹ́ máa rò tẹ́lẹ̀ àmọ́ nítorí eléyìí tó wá sọ yìí arákùnrin gbé wá ibo ni kí n sáyẹ̀nsì ibo ni kí n sáyẹ̀nsì à ń sọ̀rọ̀ oríire wèrè sọ̀rọ̀ twenty five million twenty five million lásán èèyàn kàn fún wọn lẹ́yìn oṣù mẹ́ta á dẹ̀ di fifty million ibo ni lù. ibo tún ni màtún sáyẹ̀nsì nínú sáyẹ̀nsì bí ẹ ní di picture mi. ẹ eh, eléyìí tí ẹ yìí kọ́kọ́ ṣáájú ná passport yín a máa gbà. ẹ eh, kò sí wàhálà tó bá máa fi tọ̀tún láì wá gbọ̀ owó yẹn gbà yẹn. ah ọ̀túnla yẹn pẹ́ sára bẹ́ẹ̀ ṣe jẹ́ kó jẹ́ ìní. so complain ẹ máa gbé lọ complain mi ni àbí ẹ tẹ́ ẹ bá ti ṣe lé ní a máa lọ complain mi nìyẹn o. n ah, <laughs> máa pe wọn sọ wọn máa mọ bọ́ ibà rẹ̀ braga ni braga ni supervisor oyè mo bẹ́ẹ̀ ṣe máa lọ jọlọ àrẹ̀ǹjẹ̀ yẹn máa lọ sàlẹ̀ tó bá fẹ́ máa ṣe bí àgídí ẹ pè mí ẹ lọ àrẹ̀ǹjẹ̀ owó ẹ máa ti ń bọ̀ lọ́dọ̀ yín náà sí. ó yá jáde jáde lọ́fíìsì mi jáde jáde ibi ó bá wù ẹ́ kó rọ́gbà orí ẹ ò pè kò fẹ́ nífẹ̀ẹ́ sí kí n fẹ́ sóríire onú ọ̀ máa bí ni apẹ̀ wá jẹ́ ohun tó fẹ́ máa dì mí lọ́wọ́ mú wèrè kọ́níṣ Ah, eh, ayé mi o ayé mi o kò gbé góòlù kò gbé bọ́ọ̀lù eh. ní gbogbo ìjẹta gbogbo àná fóònù ẹ̀ ò lọ mọ́ díẹ̀ ní pé kí n pè kí n lè máa rán létí pé má gbàgbé ìgbà tó gbó ó dùn. Bro Sam. How could you allow this to happen? I don't know, I don't know, I don't know. I mean, How could you allow the devil to get in the way? It is not the devil that came. It is not the devil. It's one guy that came. He said he's going. You know. He said. He said he, uh, we should give him give him twenty-five million naira. That ó máa fún wa ní twenty five million naira lórí ẹ̀ padà àwọn jẹ́ fifty million wọ́n ẹ̀ dẹ́ bro sam this, this this is not working out wọ́n scam yín ni man you know my niggas in chattanooga the the people in tennessee they call this finessing wọ́n finesse yín men? and bọ̀bọ̀ tó tó tó ṣe nǹkan yẹn fún yín ó ti cash out bro sam èmi tó jẹ́ pé ọlá yín báyìí èmi gan mo ti fi fẹ́lá káàkiri everywhere in the community ibi tí bá ti dé báyìí mo kàn máa wà boastful of you ẹ jẹ́ kí n burst brain. burst brain mi. ṣe ṣe believe pé bí mo ṣe wà yìí i made posters i mean bills all around nooks àti crannies community wa. wait I'm telling you, the bills and the and everything speaks of your greatness. Torí mo ti ṣiṣẹ́ bí. I'm telling you. Wọ́n lè pósítà mi kiri. I'm telling you. Eh, but ti dé ọ̀la yé mi. You know, this person is not picking call again. Um, the phone is not even going again. Phone dey on number. Basamu, ṣó ṣó ti gbé kọ. Kò gbé góòlù. Kò gbé góòlù. Ìwọ ọmọkùnrin mo lè sọ fún ẹ o mílíọ̀nù náírà báyìí ẹ̀yin lè mú wa wá sínú gbádùn ẹ̀yin náà lè tún fi lọ́wọ́ kọrí burúkú bá wa ẹ̀yin náà láìkí gbogbo eléyìí jàre. Ah. ṣé kò tó fẹ́ kówó ti lọ ni. owó wo ni o lọ. èmi tó yẹ kó máa bẹ́ẹ̀tì èmi tẹ́ ẹ kó máa bẹ́ẹ̀t kó pọ́nlọ́ mi lè wà lẹ́kì lè mọ tí màá ṣe o tún jáde mọ́ mi. wọ́n lọ tún dúró jàre a ah, ṣé òun mọ owó ọmọ kan tó ṣẹlẹ̀ yìí ni ah, ṣé a tún máa padà sádùúgbò yẹn ni ah, ẹ̀sìn lélẹ́yìn náà àdúgbò tá a ti ń yan fada láti ọmọ àti wọn padà débẹ̀ àníní kankan ṣe. Joseph I feel your vibe and, pains you know but Sam ẹ mú nǹkan tó ṣẹlẹ̀ ẹ má ẹ̀ka pààrọ̀ solution ló ẹ̀ka wá sìn bro Sam nǹkan tèmi feel pé a lè ṣe báyìí ni pé ká track fóònù yẹn oh, nọ́ọ̀bà ẹni yẹn ká track ẹ̀ kí nọ́mbà bá bàbá yẹn track. ẹ̀yẹn fẹ́mi ní nọ́mbà yẹn ẹ jẹ́ ká track nọ́mbà yẹn. nọ́mbà yẹn ni nọ́mbà yẹn ni ẹ nọ́mbà yẹn ni ẹ bẹ́ẹ̀ díẹ̀kẹ̀ bẹ́ẹ̀ díẹ̀kẹ̀ kò rí ó yà pé. ẹ má wọrí ó yà pé sí. kò kí n ṣe kò ń ṣe call ni wọ́n máa run line yẹn ni ẹ fọkàn balẹ̀. ìgbà náà ẹ jẹ́ bùrọ̀dá Samuel kan. ó ṣe máa mú lọ ó ṣe máa jẹ́. ó ṣe máa ṣe. Ah! Ah! mo dẹ́rù mo rò pé olóògbé track bí mo rò pé olóògbé bí. ó disappoint me. ah ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi ah àwọn èèyàn sọ̀rọ̀ gan wọ́n ní pé torí o tí ìrówó gidi ló ṣe ń ṣe déédéé ní ìgbà wọ́n ní tó rí pé o ò tí ì pẹ́ ní ipò ọlá tá a fi ẹ́ sí ló ṣe ṣìwàwò mo ní irọ́ ni wọ́n pa wọ́n ní tí o bá rówó gidi wọ́n ní o máa misbehave mi gbà wọ́n gbọ́ wọ́n tiẹ̀ tún ní kí n jẹ́ ká dán ẹ wò mo ní rárá look at yourself gbogbo nǹkan tó ṣe o gravity nǹkan tó dánwò o gbé odidi twenty five million naira company o gbé fúnyàn torí ojú kòkòrò owó. objection my lord. objection overruled. Ah. Yes. <sighs> Sam oya sọ nǹkan tó fẹ́ sọ. èyí ò fẹ́ rú ẹ̀. ẹ ṣe wọ́n kọ́ fún mi ní obìnrin wọ́n sì mí obìnrin wọ́n sì mọ́ ní kí n sáì wọ́n ní kí n sáì mọ́ ẹ́ sáì ẹ̀sọ́ ẹ̀jẹ̀ tí wọ́n lọ pé fẹ́mi rẹ̀ ní ó ti lọ bá ẹ̀jẹ̀ tí wọ́n lọ ìjànú mi má lọ para mi ní. wọ́n tán ẹ̀ tóró olójú kòkòrò ni wọ́n ní kó gbé twenty five million naira wá kán fún ẹ ní fifteen million ah, ah. ibo ni wọ́n ti ń ṣerú ẹ̀ ṣó possible ni. àwọn ah, tún sọ fún yín débẹ̀ ayé tún tẹ̀lé mi débí pẹ̀lú kò ní dé búlẹ̀ kẹ́ni ẹ̀wọ̀n náà gbé mi rẹ̀kẹ́ni ló sọ pé kí bújọ kí bújọ pé wọ́n máa jẹ tó fẹ́ mílíọ̀nù yẹn mo máa jáde mọ́nú fún ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀. It's not possible. Láre. Ṣé màá sẹ́? Have your seat. Thank you, sir. Ah! Ah! Ẹ gbà mí. Chairman, òun lè tó wá gbọ́ ọ lọ́wọ́ mi rẹ̀. Mo ti pe nọ́mbà ẹ̀jẹ̀ jẹ́jẹ́ kò gbé fóònù mi. Orí yìí ti bàjẹ́. Pickles yìí máa dúdú ni. Mo jojú bí ẹgbẹ̀ jẹ́ ní ìsìn wọn gbẹ́ mi yẹ̀yẹ́. Sàmù, mo sọ fún ẹ lẹ́ẹ̀kan, mo ní wọ́n ní kí n dán ẹ wò, mo ní rárá ìgbà tí mo gbà fún wọn òun ló ṣẹlẹ̀ yìí o òun ló fa ti Mr. larry ṣòre kò sí ipò kípò tí ẹ̀dá bá wà láyé ó gbọ́dọ̀ try láti ṣe dáadáa ìwà tí a mọ̀ fún tá a fi fi sípò yẹn kò gbọ́dọ̀ sọnù ìwé mímọ́ kan náà tọ́ka sí pé ìwọ tó o bá rò pé dúró mú dúró rẹ̀ ṣíṣe kéjì má bàa bí ọ̀ ṣubú gbígbé nìlò wíbẹ̀ lóòótọ́. torí pé ipò tó wà yẹn àìmọye èèyàn tó wà ní sàkání ẹ àbí tó wà láyìíká ẹ tó ń háì láti wà nípò yẹn tí wọ́n dẹ̀ rẹ́dì láti tì ẹ́ ṣubú ẹ máa rẹ́ lómi á wà nípò ọ̀la á jẹ́yàn dáadáa kó tó débẹ̀ èèyàn dáadáa ni ó dẹ̀ ní intention láti ṣe dáadáa tó bá dórí ipò yẹn ṣùgbọ́n torí àwọn tó yí ká bóyá àwọn tó ń bá ṣiṣẹ́ ni bóyá àwọn tó ń bá sọ̀rọ̀ ni bóyá àwọn tí wọ́n ti ẹ̀ fẹ́ re bọ́ lórí ipò yẹn ni wọ́n á dẹ̀ gba ìwà dáadáa yẹn wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á gbé wà ò níwà wọ́n á gbé fún un tírú ẹ níbẹ̀ bá lójú kòkòrò á fọ́ ọ irú ẹ ló ṣẹlẹ̀ sí ẹ. ṣé mo gbọ́ mo stress yín ìgbà tẹ̀wé sọ́fíìsì ṣé mo gbọ́ mo stress yín gan. Hmm bó ṣe lè rò kẹ́ stress wa tó òtítọ́ yín àti ìwà yín ó yẹ kẹ́ dúró lórí ẹ̀ ni. inú mi lè ní ìdò pé àwọn náà ah. <laughs> òkè òkú ló kúrè màmá ọmọ lọ́lọ́mọ inú mi ah. dùn pé owó yẹn náà ilé lówó yẹn wà. Ah. mo láìkò òwe tó pa yẹn dáadáa bàbá ọmọ ló lọmọ lóòótọ́ ṣùgbọ́n ká lọ́mọ yẹn ti sọnù bàbá ò ní lè kílẹ̀ mọ́ ẹ̀ mọ́ ìyẹn ló já sí wípé ká ní owó yẹn jù bẹ́ẹ̀ yẹn lọ tí ò dẹ̀ ń ṣe wípé mo mọ̀ nípa setup yẹn bó ṣe máa lọ nìyẹn ìdí èyí ojú ọmọ tí mo fẹ́ràn. èmi náà fẹ́ràn yín. mo dẹ̀ mọ dáadáa tó o ti ṣe àti dáadáa tó o lè ṣe but notwithstanding o máa vacate position tó wà yẹn for now but me, ì nílé ẹ lọ mo sì fẹ́ kó o wà láyìíká mi títí màá fi ronú better thing tí mo lè ṣe fún ẹ but I can assure you o ò ní padà sí the driving mọ́ ṣùgbọ́n màá farabalẹ̀ ronú láti wo suitable position mi tó ti lè useful. ẹjọ bọdẹ lẹtọ ìjọba mo ti lè rí sniper àbógun eku. kí lè fẹ́ fi ṣe mo ti gbà yé mi jọ rẹ ni wọ́n ti pa mí sẹ́yìn ìtìjú lẹ́nu máa jẹ èmi ni mo ti jó lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nígbẹ́ kí n gbọ́ ọbẹ̀ ah, ẹ̀jọ̀ dúró olóyè má ṣe lè fún mi sá don't do this for me mo mọ̀ pé lóòótọ́ lóòótọ́ mo bá wà mí jẹ́ nítorí owó ìwà mi bàjẹ́ torí owó mo tẹ́ má ṣe lè fún mi ẹjọ́ sá ẹjọ́ sá ẹjẹ́ kí pa ẹjẹ́ kí pa síbẹ̀ kẹwàá kẹwàá ní kẹyìn kan wá dé mi wò pẹ̀lú tó dé mi rẹ̀ ríran mo máa búyà láyà wọn ni ẹjọ́.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 ọmọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn o. wọ́n kì í pàgbó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó dọ̀.